lẹ́yìn tí a dá ọpẹ́ fún allah a ṣe asọ́látù fún annabuwa muhammad sallallahu alaihi wasallam almabi'utu rahmatan lil'alamin annabi tí ọlọ́wọ́ba wa subhanahu wa ta'ala gbẹ̀dìde kò lè máa jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńláyé kí asọ́látù náà máa bá wọn ilé annabi àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà gẹ́gẹ́ bí ìṣe wa bí tó bá di irúfẹ́ àkókò báyìí nírú ọjọ́ báyìí a máa ń ṣe àgbéyẹ̀wò tafsirul Qur'an àwa ṣe ládéhùn láti bí oṣù kan sẹ́yìn pé ìṣe wa náà tún wá ní pé tí oṣù Ramadan bá ti ń bọ̀ lọ́nà kété tá a bá ti wọnú oṣù Sha'ban òun náà ni a máa ṣe ìgbìyànjú láti máa dára wa lẹ́kọ̀ọ́ nípa pàtàkì oṣù náà àti àwọn nǹkan tó yẹ ká mójútó nínú oṣù Ramadan yíyọjú ọmọ kan bẹ̀rẹ̀ ọ̀nà èdè lọ sáníyàn ẹkí ní ṣe ní ìṣàpọ̀ oṣù Ramadan òun náà ló ti wá dájú kọ wáyé inú oṣù Sha'ban òun náà ti ní àti wáyé ètò wá kù náà ni pé àwọn tó ní ṣe pẹ̀lú àwọn pàtàkì oṣù yìí ká máa pàkíyèsí ara wa kóníkálukú wa náà lè máa múra kalẹ̀ kóníkálukú náà lè máa ṣe ojú kòkòrò yóò fi jẹ́ sikẹ́tì Ramadan yìí bá dé iṣẹ́ àlìjọ́nà wa àlìmójútó a máa wá sọ tèmi ìlọ́nà rè ọ̀rọ̀ tí kìí ṣe tọ́lọ́run ọ̀rọ̀ tí kìí ṣe tànàbì ọ̀rọ̀ ìfẹ́ nú tí máa ń kó ẹni tí ń sọ ọlọ́dàkùnmájú tẹnu wa jáde o gbogbo tá a bá sọ ń jòkó ilé ni kó ló wá máṣe àjẹkó ṣe déédéé qala Allah qala rasuluhu qala sahaba kó bá tọ́lọ́n lọ kó bá tó jíṣẹ́ ọlọ́n lọ ó sì bá tàwọn sàábí alẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam kó bá tí wọn náà a ti pàkíyèsí lọ́sẹ̀ tó kọjá fún àwọn díẹ̀dẹ̀díẹ̀ náà lápàkíyèsí wa náà fil haqiqa nípa àwọn oríire tó pọ̀ tóṣù rọmọdọ́ọ̀nù kó dání akànwá múlẹ̀yọ kọ̀ọ̀kan akànwá pàkíyèsí pàkíyèsí á wá sọ gbogbo ẹ̀ á kó gbogbo ẹ̀ lẹ ó wá kú níṣe pé àwọn díẹ̀ tá a kó náà ti ní ìdáàrí bíi mẹ́nuba a gbọ́dọ̀ máa wá sọ̀rọ̀ lórí wọn lẹ́yọ kọ̀ọ̀kan fúnra wa ni pé ká máa gba awẹ pàtàkì ní olólórí iṣẹ́ ó rí ìwọ ní bẹ́ńbí

láti rí ẹ̀rọ arínijára wọn báwa tá padà mọ́ gbọ́ létà àbí ẹlòmí ìtẹ́lòmí ó gbọ́ tí ó tún wá sọ pé ìmọ̀ ah, musa làyé ọ̀rọ̀ báyìí ọlọ́mọsí àtẹ́kẹ́ ó gbọ́ ní àgbọ́yé rẹ̀ tọ́ àwa náà táwa wí àṣìwí ọlọ́mọsí ṣàdánwò fún wa o àsọyé oníkọ́lọ́mọsí àpálẹ́sẹ̀ fún wa ọlá Al-Qur'an Karim àkọ́kọ́ inú àkíyèsí tàbẹ́ pera wa pẹ̀lú àwọn iṣẹ́ àlùjànnà ta ní rọ̀mọ̀dọ́ọ̀lù fún wa a fẹ́ pàkíyèsí ńlá lórí nǹkan kan kí ni nǹkan náà ṣé ẹ rí rọ̀mọ̀dọ́ọ̀lù èyí tó bá báyàn láyé nú ẹ̀ èèyàn gbọ́dọ̀ múra fún èèyàn gbọ́dọ̀ palẹ̀ má dé èèyàn sì gbọ́dọ̀ lo rọ̀mọ̀dọ́ọ̀lù yẹn bí ìgbà tí mi ò ní báyàn láyé mọ́. o ẹ̀wọ̀n mi yé wa èyàn lo rọmọgọ́ọ̀nù gbélé tí yìí ìmúra kalẹ̀ wa ìpèsè wa ìgbìyànjú wa a jẹ́ kó dàbí ìgbà tó ṣe pé táà ní ṣe rọmọdọ́nù mi ìlàjì máa ní mùsùlùmí ti máa múra tó ṣe olóore nù torí iṣẹ́ wo la ṣe gbẹ̀yìn àmà tọ́ iṣẹ́ tá a ṣe gbẹ̀yìn táàmà yìí

fifty naira kò jù bẹ́ẹ̀ lọ o ọ adálùkì àmà ọlọ́run wa ni a ah, sọrí fifty naira tó nájọ́ báyìí fún ẹni báyìí láàyè báyìí lákòókò báyìí nígbà báyìí nítorí nǹkan báyìí fifty naira ọ̀hún nítorí ẹ̀ ìwọ náà dọ́mọ àlùjànnà láti ní ọlọ́run kìíní àti iná kún ọmọ àlùjànnà o ọlọ́run kìíní àti iná kún ọmọ àlùjànnà o nínú àdéhùn kan tó ní àlàáfíà ó sì gbajúmọ̀ dáadáa ó gbajúmọ̀ dáadáa ẹrúbìnrin kan aláṣẹ́wó ni alágbèrè ni iṣẹ́ aṣẹ́wó ni wọ́n ń ṣe gbogbo ìyá sí ti máa aláṣẹ́wó iṣẹ́ ẹ̀ṣẹ̀ ni àbíṣẹ́ àdìjánná béèyàn bá kú sí di iṣẹ́ aṣẹ́wó kí làá mọ̀ orúkàn pé yóò bá wájú ọlọ́run ìyá wọn ni bóbìnrin yìí bọ́mọbìnrin yìí ti lọ́jọ́ kan lọ alimami nawawi alayhi rahmatullah a ah, wọn kọ́mẹ́ntì púpọ̀ lórí hadithi yìí ló ṣẹ́rí kò sáhẹ́hẹ́ muslim a nígbà ọmọbìnrin yìí wọ́n lọ wọ́n lọ bó ti débi kànga kan níbi kànga yìí níbẹ̀ ló ti wá rí ajá kan ajá ajá tá yìí máa ń jẹ ajá tá a máa ń sá fún pé mọ́kànlélárà ajá tó ṣe pé tó ẹnu rẹ̀ tó bá ilé kábọ́tà àfi ń jẹun àáfọ́ sábà mabra ẹ̀mẹ́jẹ ẹ̀ṣùdáhùn nàbí tọrọ ìkànnù rẹ̀ gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú ẹ̀pẹ̀. ajá yìí ó wá bá kànga ọmọbìnrin yẹn wá rí pájá tó ń bá kànga yìí omi lajá fẹ́ mu òun gbé ti gbé ajá yẹn ilà haddin kabir ògbẹ́ ti gbé débi pé ó ti ń ya hásítà gbájá ti máa ń ṣeun ó ti wá ń sọ̀rọ̀ láǹdì kànga bóyá òun jẹ́ lè rí wé kan láti gbà pé mo nínú kànga ajá sí ìgbọ́n débi pé á bóun bá ilé wọnú kànga yìí ó dà lùfẹ́ àmọ́ làákà ìgbẹ́ fájá débẹ̀ sí làwọn àti báyìí ọmọbìnrin ni wọ́n ń kọjá lọ àwọn bàtà gbogbo táwọn àtẹ́wò mọ́ wọn àtàwọn ló wá wọ̀ ìjọ náà àníwò ti wá rájá ọgbẹ́nugbẹ́ ajá yìí wọ́n lọ́wọ́n bèrè wá bọ́ bàtà tó wọ́ kó wá bọ́ kó lẹ́sẹ̀ lọ́sùn mọ̀ pé bàtà fáàlú làwọn aláṣẹwó wọn wọ̀ kó wá bọ́ bàtà rẹ̀ lẹ́sẹ̀ kó wá súnmọ́ bèbè kànga kó wá bẹ̀rẹ̀ yìí sàwọn kànga tí máa ń jìn jù kó wá bẹ̀rẹ̀ síbẹ̀ ọ̀nà bàtà rẹ̀ ó fi bu omi jáde wọ́n ní gbogbo omi jáde ajá lanu ó fún ajá mu bóyá ajá náà bá tẹ̀ bàtí ajá ni wá mú mi mú òun náà ti fún ajá lú until to satisfy ajá ìgbó wá satisfy ajá yẹn ajá bá bá tiẹ̀ lọ òun náà bá ń bàtà rẹ̀ ṣé kí nu owó ẹ̀ padà ní bá lọ kò ṣe jù bá lọ o ọlọ́run ní e ìwọ ìkànnú àwọn ẹ̀dá tèmi tí mo dá ìdààmú bá ó fẹ́ mú mi. kò wá mọ́ ọ̀nà wo lòun ó gbà fi mú ìwọ ni wọ́n wá fún olómi pẹ̀lú náà ṣe yìí àájọ ronú pìwàdà kó lè ìwà tí ó gbọ́ ọkọ̀ nínú wa ìwọ náà ti láborí bí o látẹ̀ní inú ọmọ àlùjánnà sì lọ́mọ wà nídọ̀gbé ìdàgbéyà wa iṣẹ́ tó ṣeun sótó sótó kéèyàn gbààwẹ̀ sótó kéèyàn yọ zaka sótó kéèyàn lọ umrah sótó kéèyàn lọ sí hajj kò tún kankan ọkàn lò jẹ́ tó wá sọ kí ní kankan pa àṣẹ wọn sọrí jẹ́ tó ṣeun tí yóò bá ṣe kò gbẹ̀ṣẹ̀ iṣẹ́ òun fúyẹ́ kọ̀m̀píẹ́tò ìwà gbèrè tí wù iṣẹ́ aṣẹ́wó tí ń ṣe iṣẹ́ aṣẹ́wó tí ń ṣe ilẹ̀kùn náà mọ̀ ní nǹkan pẹ̀lú ẹ̀ ilẹ̀kùn já nàmà ló ṣí kalẹ̀ fúnra rẹ̀ pẹ̀lú ẹ̀ àmọ́ pọ́ fún ajá lómi àbí kò wá ó wá ajá ó wá ń lọ ajá ọ̀gbẹ́ngbẹ́ ajá ó dẹ̀ wá ajá ó sì bá tiẹ̀ lọ kó wúlẹ̀ fájà ní lómi kò sì fi àjájá nínú ìṣẹ̀lẹ̀ ọlọ́run ẹ̀ nípa kankan lẹ̀ fún òwú kó ṣe ní ni ò ní gbà kò ní gbà gínú kò ní gbẹ̀ṣẹ̀ ó tọ̀ sí àṣiṣẹ́ tó ṣe ń jọ náà kì í ṣiṣẹ́ tó jẹ́ ọ̀ràn yẹn lórí àmọ́ ṣe ìgbó ṣe kí ló bá pàdé ó bá lọ náà pàdé ilé ìta awé yìí ìwọ tó o bá ń ṣiṣẹ́ aṣẹ́wó ìwọ ọmọ olóṣó kọ máa gbọ́ kọ máa ní ah, ọ̀yá jẹ́mi náà máa lọ rí fáwọn ajá lómi ọ̀ntara rẹ ní o <laughs> ìjọ́nà ń wò mọ́ yún lára ó lè mọ́ rí lára tiẹ̀ o àmọ́ ń tá mò ń bi irú ọ̀rọ̀ báwọn kì í ṣe ń tá mò ń mú ni pé ká múra ṣẹ́ṣẹ́ pé á làwọn ṣẹ̀ṣẹ̀ ń tá mò kàn

ọkùnrin kan ń gbé dìde máa bá wa gbé dìde wọ́n wá ṣe àgbéyẹ̀wò iṣẹ́ rere àti iṣẹ́ ẹbú rẹ̀ lórí òṣùwọ̀n iṣẹ́ burúkú rẹ̀ ó wà á tẹ̀sùn wọn ju iṣẹ́ ládàá lọ bí iṣẹ́ burúkú bá sì ti tẹ̀sùn wọn ju iṣẹ́ ládàá lọ kó láyé rú ẹni bẹ́ẹ̀ lánàá. aláwọ̀ wà ní ẹbí ìgbà ó bẹ láyé ṣọ́ọ̀tí ẹ̀ níṣẹ́ olóore kan tó kún wọn náà lójú pé á nínú àti ẹ̀yìn ti báyìí fọ́lọ́hun á ìrọlọ́hun gbogbo tí olóore mi náà lẹ́ ti kọkalẹ̀ ẹ̀ àláà kọkalẹ̀ èwo ni wọ́n náà kàn wò pé á iṣẹ́ yìí tóbi lọ́nà tèmi náà mi náà máa ń fara yìí olówó ìgbà mo wá lówó yìí ilé ọlọ́run àwọn èèyàn máa ń wá bá mi báwọn fẹ́ yáwó àwọn èèyàn máa ń wá bá mi báwọn fẹ́ tọrọ owó mo wá máa ń fún wọn àwọn ẹni tí ìbá wá yá ó bá lóṣù mẹ́ta náà níwọ̀n ara àwọn ọmọ mo ti láwọn ọmọ tí ìmọ̀ ẹran ẹ lọ́ọ́ lè gbowó wá lọ́wọ́ lágbájá ó ní àmọ́lẹ̀ ọlọ́run mọ́ sọ gbólóhùn kan fáwọn ọmọ bọ́ bá dọ́dọ̀ rẹ̀ tó bá lóun ò tí ì ní pẹ́ẹ́lí lára o kì nínú ló sọ fún wa ní ìjọ mi oníkúdà ni ọlọ́ ẹlòmíì ti máa di pé nira ti ń bẹ lára rẹ̀ òkú ò yìí máa ń sọ fún un pé wò ó mo yọ̀ǹda gbèsè tó jẹ́ ní àríkùn mọ̀sálà mo yọ̀ǹda gbèsè tó jẹ́ wọ́n ní ọlọ́wà ní tọ́ àwa náà ń tẹ́ta akẹ́kọ̀ọ́ dákọ̀ náà lọ dákọ̀ọ́ ìwọ ń yọ̀ǹda gbèsè fáwọn ẹrú tiwa ẹ̀tọ́ rẹ ni ó ti yọ̀ǹda rẹ̀ pẹ̀lú bọ́ ṣe báwọn àwa náà lè ní ìwà ẹ̀jẹ̀ rẹ tó pọ̀ ju iṣẹ́ mú lọ yìí èmi ọlọ́run tọrẹ jù ọ lọ èmi ọlọ́run láàánú jù ẹ lọ èmi ọlọ́run lọ́lá jù ẹ lọ kálọ́lá rẹ lọ rò kó pọ̀ tó fi ń yọ̀ǹda fún onígbèsè rẹ kálá mójúkúò lọ́rùkọ ní tó fi mójúkúò fún onígbèsè yẹn kálá ojú àánú lọ́rùkọ ní tó fi káàánú ẹni ó jẹ gbèsè èmi ọlọ́run gbogbo ẹ̀ mo fi jù ọ lọ mo lọ́lá jù ọ lọ kíṣẹ́ rẹ̀ wà máa bẹni tí ó tẹ̀sùn wà bó ló ti bàbá àlùjá náà lọ. ntòun náà ṣe yìí oní ìṣọ́ra yẹn lé lórí kìí ṣọ́ra yẹn ni kéèyàn jẹ mí gbèsè kí ni mo yọ̀ǹda mo lè mọ́ yọ̀ǹda ìgbẹ̀jẹ̀ mo fẹ́ gbẹ̀tọ́ mi ni. àmọ́ àwọn ẹgbẹ́ wo làá wà àlùjá àmọ́ à kò ní kò nírú ọlọ́run kan kà sẹ́lẹ̀ fún wa pé ẹ má ṣe léyìí ẹ má ṣe léyìí ẹ má ṣe léyìí ẹ má ṣe léyìí inú ẹ má ṣe léyìí ẹ má ṣe léyìí ẹ má ṣe léyìí èwo làáwà ṣe nú ẹ̀ pàtó tàbí àlùjẹ́ náà wọ̀ láàmà a jẹ́ pé ẹni bá nílà ká ìlú wa tó lálùjẹ́ náà wọ̀ nù wa gbogbo àwọn iṣẹ́ ìlú ẹ̀ kára gbé ìlú àti mójútó bàgbára wa bá nafsan illa wus'aha ọlọ́run yìí la kíní kan mọ ẹnìkan tán lọ́rùn àfi dágbára rẹ̀ bá ká tùdágbára wa bá ti káàdì ṣe ẹjàmọ̀ sí o àwọn kankan bẹ ọ̀rọ̀ yẹn ni yóò ọ̀rọ̀ pọ̀ lágbára pọ̀ à ń kírun à ń gbá ẹ̀rọ ìlànà agbára rẹ̀ gbọ́dọ̀ káyò pọ̀ àwọn jẹ́ kan bẹ à ń ṣe sàárà náwó àtọ́gbára rẹ̀ bá ká à ń jí lómi ẹ̀nà bílà gbìyànjú gbogbo àti mọ bó bá ti lè wo kékeré mọ wọ́n sábà ṣe bàbá dábìkì àwọn káwá máa ń wo kí ọlọ́wọ́ bó ṣe fún wa ṣe rí bá ti wá sọ lọ yìí ní apá yìí èwo náà là á ṣe ká fi ṣàgbákò wájú ọlọ́run aláyà àtúnwà èwo là á ṣe tábìlì gíní tábìlì ṣe àgbákò níwájú ọlọ́run àmọ́ ẹlòmíì ò ṣe jìnnàjù bẹ́ẹ̀ lọ ọlọ́run ò sì níbi ìṣúná rẹ̀ mú un wọ́n kọ́ ọ́ lẹ̀ sínú ẹsẹ̀ rẹ̀ o àmọ́ jìnnà ni gbé ìwọ náà ó lè máa mú tí ọtí rẹ̀ lè máa gbé wọná yóò gbẹ́sẹ̀ rẹ̀ o ọlọ́run lè máa wò yíò láti lè fìyà jẹ́ ó lè máa jalè ọlọ́run lè máa wò yíò láti lè fìyà jẹ́ ó wá lè ṣe ádìnà ṣe ẹ̀sẹ̀ tẹ́ yóò kàn fojú kọ ọmọ láì dé kí wá lélẹ̀ yìí ẹ̀ fojú kéré ẹ̀ṣọ́ lọ́wọ́ àgbẹ̀ ẹ́ ìwọ́ lọ sí ewé léyìí ọ̀sùn dọ́mọ aná láti nìyàn ọlọ́mọ tó wà lọ́mọ náà ẹ̀jẹ̀ fún alákòjú méjì fún yòó náà òjíṣẹ́ ńlá nígbà Muhammad sallallahu alaihi wasallam ó ní dákọ̀ láti mọ̀rọ̀ àtúnlẹ̀ náà ó ní ọmọbìnrin kan ẹrúbìnrin kan wọ̀ná sọ pé ẹrúbìnrin kan wà àlùjànnà iṣẹ́ òdà lóhùn mọ́tí nígbà ẹ̀fẹ́ alágbèrè ní ọlọ́sẹ̀ padà dánú arábìnrin ẹrúbìnrin kan náà wà wọ̀ná lihirratin rabatokiha

láti ní ìwọ náà dọmọ náà ó ṣe jù wọn lọ ẹwò adé olóńgbò mọ́lẹ̀ kí wọ́n kàrò pé ìbẹ́ ìran kú lásán ni dákun ní tá a máa ń kọ́ bí irú eléyìí kì í ṣe pé kọ́ ọ̀rẹ́ mi tí ń dé olóńgbò mọ́lẹ̀ kọ́ wá ní ìwọ ọmọ náà ní ọ̀hún ìwọ kọ́ lọ́ọ́ jùyàn sí náà àmọ́ a gbọ́dọ̀ sọ́ra torí wo láàfikò bínú ọlọ́run ní gbogbo tó ní amọ́ ti àmà àmà wọ́n ẹjẹ́ tó fún padà pé ti wòye wọn tóbìnrin kan náà ní wa náà tó tó wá mú ìdí fún wẹ́ẹ̀bù ṣe kejì tẹ́lẹ̀ àwọn abá nàbíwá Muhammad sallallahu wọn ní nàbí obìnrin kan bẹ ní àdúgbò tiwa obìnrin yìí sọ ni kí pè é kọ̀wáàmà kírun kírun tí wọ́n tó bá kírun ọ̀ràn yàn tán tó tún wá ní ọ́fíìlà ní gbéṣáyé rẹ̀ ṣàgbọ́fin sí náà wọ́n ní àmọ́dà náà wàlákínàhà tó òdè jìrọ́náhà bìlìsáníhà á àmọ́dà náà ọ̀rọ̀ ẹnu rẹ̀ ò dáa táwọn alágbègbè rẹ̀ ẹni ó bá sọ̀rọ̀ sí báyìí yíwo sì bẹ́ẹ̀ lérò ń lọ rí para rẹ̀ yíyá anábì àkàfẹ́ béèrè ní pé irú ipò wo ni ó wà lálùkì àmọ́ anábì ah, ò màrún lọ jìnnà tẹ́mọ́ anábì lè ya fi nà ẹni wá bèèrè nípa ẹ̀dẹ́ ní mọ́ gan ní anábì là gan tí iṣẹ́ olóore gan ọmọ náà ni o ẹ̀dàkùn kí lẹ́sẹ̀ rẹ̀ tó kùnzè ìjìrọ̀ náà ha bèèrè sáà ha ọ̀rọ̀ ẹnu lásán ló kó bá ẹnu ọ̀rọ̀ bú ni mọ́ jáde lẹ́nu ẹ̀ aládùúgbò ilé ó ti kàpákò ló bá ń náà mọ̀lákínà tó kò dìde rọ́nà ha èmi sáàrí ha ẹnu rẹ̀ yìí èfi máa ń tàbùkù àwọn èfi máa ń ṣátà àwọn aládùúgbò rẹ̀ kí là ń gbé ni pé èwo ni ó gbé èèyàn wọná nínú iṣẹ́ àmà èmi àti ẹ gbọ́dọ̀ wá ṣọ́ra gbogbo tó bá jáde ní ò dáa káwàjá mọ̀ ṣọ́ra wọ́n má débi ẹ̀ torí wò lọ́ọ́ fi kàgbákò wọ́ ọ̀mà ó sì dájú pé àwọn èèyàn kan ó kàgbákò lálùkìyàmà àwọn èèyàn kan ó wọná lálùkìyàmà ìkẹ́kẹ́ ni wọ́n ṣe nínú ẹ̀ṣẹ̀ ìdí kálukú wọ́n wàá ṣe dífẹ́ǹtì ní ogun ọ̀nà kálọ̀ bá nítọ̀ ẹni bá ṣe jìnà nìkan ní owó ọ̀nà kò bá dáa ìyẹn kárí gbogbo èèyàn má ṣe jìnà ẹ̀ bá má ṣe gun nǹkan mí lọ àmọ́ ọba ṣe jìnà ọwọ́ ọ̀nà ọba mutí ìjìyà ni ló lè gbé ẹ̀wọ̀ náà ìkámọ́ wá ṣe kínú ká bẹ́ẹ̀ náà ni ọba ṣẹlẹ̀ ọba jẹ́nà ọba ṣẹlẹ̀ ọba jẹ́nà ọba ṣẹlẹ̀ ẹ̀ṣẹ̀ láti jẹ́nà ọba ṣẹlẹ̀ ọkọ̀ láti jẹ́nà ọba ṣẹlẹ̀ ọba kíríkà láti jẹ́nà ẹni orí rẹ̀ bá gbé náà tó kù ní gbogbo tọ́tọ̀ ọba ṣẹlẹ̀ yìí káwá gbìyànjú pé èwo la lè fi ṣe nu gbogbo ẹ̀ ọlọ́run kò fi lọ́wọ́ lọ́wọ́ anabuwa Muhammad sọ̀tà àgbèjú méjèèjì mo fẹ́ mú wá tó padà wá tẹ̀kẹ̀ lẹ́sẹ̀ àwọn ẹgbẹ́ ọlọ́run méjì kan bẹ̀ táwọn ẹni sọ̀rọ̀ ẹgbẹ́ ọlọ́run mélòó ìkan ọ̀rẹ́ àtọ̀rẹ́ làwọn méjèèjì o àmọ́ kan gbajúmọ̀ tọlọ́hun púpọ̀ ní máa ń ṣe tọlọ́hun púpọ̀ ẹ̀rọ ọlọ́run ìkejì délé ti gbajúmọ̀ tọlọ́hun tó òun lòun wá jìnnà sọ́nà tó òun mọ̀ ní kó sáà mọ̀ dẹ́sẹ̀ lọ àmọ́ kíní kan tó wá wà ní pé bí ti ń dẹ́sẹ̀ tó ẹ̀rù ọlọ́run wa máa ń bà á máa bẹ̀rẹ̀ tó bá ti wá dẹ́sẹ̀ ìwà lọ bá ọ̀rẹ́ rẹ̀ tó ń máa ń ṣe tọ́lọ́run àfà wọn pọ̀ wọn tó ṣe kí mo máa ń ṣe o kí lọ tó ṣe léde àkùsí báyìí àkùsí báyìí ìwé ìṣẹ̀lẹ̀ ìmìnà máa àwòyá lọ́tọ̀ àkọ́lẹ́sẹ̀ wà nítorọ̀ àkọ́lẹ́ yóò bẹ̀rẹ̀ wọn nítorí mo bá láyé lọ wọn ni mo sọ̀rọ̀ lọ tó wá lóṣù bí ah mo tún ti ṣe ní òun èwo lọ tún ṣe ẹ̀ mo tún ṣe báyìí mo ṣe báyìí ah èyí náà mo tọrọ àforíjì yóò tọrọ tọrọ àforíjì mo ti wá ń ṣe mo ti wá ń ṣe mo ti wá ṣe mo ti wá ń ṣe mo kan ó wá dá ẹ̀sẹ̀ kan yóò wá lágbára kódà lójú ara tiẹ̀ náà òun náà wò pé òun ṣe ṣerú ilé yìí òun ṣe ṣe irú eléyìí ó wá tó wá mú àmọ́ lọ́dọ̀ rẹ̀ tó mo ti ti dé o èwo látún nígbà o ọ̀rẹ́ ti rò pé as usual ó kàn sọ tó ń sọ ó náà sọ pé kó lọ rí tọrọ àforíjì wọ́n nígbò kóhun tó ṣe kalẹ̀ ọ̀rẹ́ ní ìwọ lọ sí adúrú eléyìí ọlọ́run ló ń ṣe ọ̀sẹ̀ tó tó yìí ọlọ́run ló ń ṣe à ah, mọ́jẹ̀ ń tọ́ o sọ́rí iná lọ́wọ́ gàfúrù rẹ̀ ìmìta mọ́ wí ó ní gbèdéke o ibi ọba dé yìí gbàgbé ẹ̀ ọlọ́run ìṣe gàfúrù mọ́ kéèjì ṣe rahimu mọ́ ọ̀lera foríjì ọ̀sìlera àánú ọlọ́run gbàgbé ẹ̀ mi sí wọ ìyọ̀ àìmọ́ wọ náà rálì kìá mọ̀ ìmọ̀ tó rẹ́bì wẹ́ ẹni ọlọ́run la pè yóò ayé ẹ̀kọ́ kírun kírun gbàrẹ̀ gbàrẹ̀ tó mójútó ọlọ́run ẹnu ọmọ gbólóhùn tó sọ ó sì bí ọlọ́run bá lóyún tó pèsè àbẹ̀rẹ̀ sí àwọn àwọn àti

jẹ̀mọ́ bẹ́ẹ̀ ni ó yẹ kó sórí eré ti padà sórí ibú nù o bó lórí ibú ti padà wá sí orí èrè nù ṣẹ́yìn pé àánú ọlọ́run àmọ̀nà tó lè gbà bá wa àgbákò ọlọ́run àmọ̀nà tó lè gbà kàn wá ìta àgbà gbọdọ̀ máa ṣe ni pé gbogbo nta bá ti ń gbọ́ pé èèyàn fi máa ra àánú ọlọ́run àwọn àti amọ̀ràṣì amọ̀ràṣì gbogbo nta bá ti wá ń gbọ́ pé èèyàn lè fi rí ìbínú ọlọ́run àmọ̀ wá sákò mẹ́ àmọ̀ sákò mẹ́ ọlọ́mọta àfihàn kálukú wa lọ́wọ́ rọmọdọ́nù tí wọ́n ń bọ̀ wá kóṣẹ́ tó pọ̀ dání tá a ra pàkíyèsí lórí ẹ̀ lọ́sẹ̀ tó kọjá gbogbo sẹ́yìn ni ká gbìyànjú gbìyànjú pé wọn náà fẹ́ náwó nínú rọmọdọ́nù fáwọn èèyàn gbìyànjú pé wọn náà fẹ́ fún kódà pé péyàn kan lọ fún lóúnjẹ gbogbo ọgbọ́n rọmọdọ́nù wọn náà rí kan sí kódà ká ní ìwọ̀gbìn wọn bù wọn náà lóúnjẹ oúnjẹ tó wá bù wọn kí wọn náà tó wá bù ìwọ náà gbìyànjú pé àà ah, bó ah, fi 100 naira èmi náà fi sàárà nínú Ramadan bó ṣe 10 naira èmi náà fi sàárà nínú Ramadan iṣẹ́ àjẹ́ náà báyà tí mọ́ ń ṣe nù torí àmì wo làásì ìwọ lè rò pé àwẹ̀ tó fẹ́ gbà Ramadan lọ́ọ́ fi rà lọ́dọ̀ wo ó lè jẹ́ sáà nìkan lọ́ọ́ jẹ́ lọ́wọ́ rẹ̀ áà ah! ó sì rọ́jú ó sì dìde jẹ sàárì gbóòrùn ní ti kún tó tó ní pọ́sá àjẹ́gbà aládá ọ̀sìdọ̀mà àjẹ́gbà irú oríire báwọn tọ́pọ́sá àjẹ́ àṣẹ àmì àṣẹ tí gbogbo sí àlùjànnà òun ẹ̀ka gbajúmọ̀ èyí tá a wá pè ní ọ̀gá iṣẹ́ òun náà nìkan gbà wọ̀ ọlá wo oríire wo láàdá wo láàṣe láàyí lágbà látara pa abẹ́ gbàwẹ̀ nínú Ramadan àwẹ̀ jẹ́nẹ́rálì kámọ́ ti sọ àwẹ̀ Ramadan ẹ̀já ọkọ̀ wo jẹ́nẹ́rálì kí ni ń bẹ lórí àwẹ̀ الصحابي الجليل جابر بن عبد الله رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين قل له سوري قل صلى الله عليه وسلم وسقي قال الله تعالى اقوى بالك يولانا سقي الصيام جنة الصيام جنة àwẹ̀ gbígbà bàbá gbàwẹ̀ gbogbo ẹni bá ń gbà á olúwa ní ààwẹ̀ ti kọ́kọ́ jẹ́ jona jona nínú lárúbáwá ṣe ma wọn tó máa ń ja ìjà sọ́ọ̀dì tó wọ́n fi sọ́ọ̀dì à ṣe ẹ̀kọ́ máa ń gbé kíní kọ́lá nígbà tó fi wọ́n protect ara wọn ní ti lárúbáwá ń pè ní jona kí ni yorùbá wọn pè ah, náà ìlà èdè Yorùbá ń lọ bí ogun yóò bá ti ẹ̀mọ́ ìwọ lọ́wọ́ àmọ́ wọ́n ní tó ń gbọ́ ọ̀tá bẹ̀rẹ̀ lọ́wọ́ pé kí lọ́wọ́ yìí miskin muhammadu allah sallallahu alaihi èyí téèyàn fi máa ń protect ara rẹ̀ ni yẹsẹ̀jì nù bí halẹ̀ abidu minan nar pé ọlọ́mọ ènìyàn ó fi máa gáìdì ara ẹ̀ báyìí láti lè máa wọ iná ìjìnà bí ìwà náà bá ń bọ̀ tó bá ti ń gbàwẹ̀ bí ìgbà tó ń fi àwẹ̀ protect ara rẹ̀ pé ń hùn la a jẹ́ pé àtẹ́ni tí ń bá ń gbàwẹ̀ ó ṣeé ṣe kó mọ̀ wọ náà lọ́wọ́ àwọn tẹ́tà wàá mọ̀ tẹ́yìn òfin ní wọ náà rẹ̀ sẹ́yìn gbogbo àwọn ọ̀tàn àgbákò tó máa ń pa fúnra wọn lẹ́yìn báyìí ìyẹn ìgbàjú bàbá kan wá wọnú gbó lọ gbó wá pẹ́ mbẹ́ ìwọ wá ṣe ó kàn dé ni bó ṣe wá dé báyìí ó kàn fọwọ́ kàn nìkan ni ah, ìwọ ọ̀tún wọnú ọlọ́run ìsinmi ó sì dẹ́mọ̀ pamọ́ra òwò náà ọlọ́run tó dé gbó fọwọ́ kàn ọwọ́ rẹ̀ kí wá ní bẹ́ẹ̀ bí ọwọ́ rẹ̀ báwọn anábì kan fọwọ́ kàn yàn yìí <laughs> ẹni ẹni ní sì wọná ọwọ́ ànábì inú tó lálùbáríkà jù láyé ṣe báwọn kan ló gbà ànábì tọ́ ṣé báwọn kan lànàbí bá lò báwọn kan lọ́wọ́ àtànàbí lọ́sẹ̀ jẹ́jẹ́ lẹ́gbà ànàbí fara kàn wọ́n lára ṣé gbogbo wọn náà lẹ́gbẹ́ báwọn kan ní mọ̀lẹ́bí ànàbí tọ́lọ̀ padà ń ṣẹ́bi nínú Al-Qur'an mọ̀lẹ́bí wọn ọmọ ìgbà tí wọ́n ti fara kára ni wọ́n ti lẹ̀gbẹ́lẹ̀gbẹ́ àmọ́ ẹni bá ń gbààwẹ̀ ó ń protect ara rẹ̀ níbi kíni ìbí náà ànàbí ló gba ànàbí ní júnà júnà yàtọ̀ sí jánà o jánà làlùjánà júnà ni tí ó protect rẹ̀ kúrò níbi kíní nínú náà ọlọ́mọṣẹ́wà lọ́mọ náà lórí báwẹ̀ wa máa ń protect ẹ̀kú nù náà hadith mi tí wọ́n bẹ̀ hadith ọ̀fà wa Abu Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu ó ní èyíkéyìí inú ẹrú ọlọ́run tó bá gbàwé ọjọ́ kan péré fi sabilillah fi àwẹ̀ tó gbà ń ó gbà ń torí tọlọ́run ojú ọ̀nà ọlọ́run ló wà nígbà anábì ní ìlà ba'ada Allahu bidhalika al-yawmi wajhahu 'ani an-nar sab'ina kharifa ó ní pẹ̀lú tó ṣeun ọlọ́run ó wà ní ojú ti ẹ̀ yìí fèsì rẹ̀ yìí a gbé jìnà sí ọlọ́run wà gbé fèsì rẹ̀ síná fún nǹkan bí 70 years ìyẹn ni pé níbi tí ó jìnà síná dé kó tó lè súnmọ́ náà àti tó bá rí níbi ìrìn 70 years ẹ̀rà gbogbo nàìjíríà ìgbẹ́tẹ́ yóò bèèrè ọjọ́ mélòó ni ọjọ́ mélòó ní ọjọ́ ọjọ́ wo ni mo ti ẹ̀ eh, eh, sórí gọ́ọ̀bù kúrò rẹ̀ pé ẹ bá ti ẹ̀fẹ́ fẹ́ ṣe ẹni láti yà níta nita rẹ̀ ó wá fẹ́ rìn Ghana láì lè ṣe ní ọjọ́ mélòó ní four days pé rúgbó wa forward four days ọkàn ọkàn máa rìn lọ ìtọ́ ni sí nínú owó. tàbí ẹ bá lè rìn láti rú yàyí dé Ghana láàrin four days how many hours yẹn like eighty how many hours yẹn náà láàrin like four days. ninety six hours sọ́ni pé kò pé hundred hours rẹ̀ abọ́kànjá ti pé ìwọ́tọ̀ àtìtọ́ ní sùn ọgọ́ mẹ́rin sùn tó bí a tó lè jọ ọpẹ́ pátá nígbà tó bá fi rìn fúnṣù kan ọdẹ ọdẹ ghana irú náà wo ló lè mọ ẹjọ́ ghana tí ó wà kànyàn yàn irú náà wo ló lè mọ ẹjọ́ ghana tí ó wà ṣe nínú tó kànyàn yàn òkè ó rà wí pẹ̀lú káà ní sọ́rí bí a pẹ̀lú káà ní four days yẹn àbí ǹjẹ́ ìrántí lọ mọ̀ kò tí ì pẹ́ẹ́lí ọjọ́ mélòó kan mo kàjá àwọn ọmọ Ghana àwọn ọmọ ní àbátẹ̀fẹ́ drive lọ bó jẹ́ alákòlè ha kí la fẹ́ mú jáde pé iná ò gbọ́dọ̀ mọ jó Ghana kó wá kàn wá Nàìjíríà kó wá kàn wá ń tà wá iná ò sì gbọ́dọ̀ mọ jó ń tà wá kó wá kàn wá rà á káwá sọ pé wọ́n fẹ́ gbé òjì sí iná fún seventy years ìdẹ́yìn òun rè kò jẹ̀ máa olúwa rò ní gbùrù náà rárá nìyẹn kí sì ló gbà àwẹ̀ ọjọ́ kan péré lójú ọ̀nà tọ́nà ọjọ́ kan péré nù o àwẹ̀ wọn láwẹ̀ rọmọdọ́nù o orí ilé tí ń bẹ níbi àwẹ̀ gbígbà nù famadọ́n lókun ẹ̀dá kò bóun ni ó ti wá rí káwá láwẹ̀ tó lòun kalẹ̀ kalẹ̀ sí lọ́rùn yẹn ìyẹn ló fà á tọ́lọ́n fi sọ́wọ́ àdéhùn ìyẹ́kú ti sí àwẹ̀ jẹ́ ń gbá èmi ọlọ́run ní wà á ná ẹ́jìjì ibè èmi náà mo sì lè ṣèyàn lẹ́sàn rẹ̀ kò sẹ́ni ó ní tó lè wọ́n ẹ̀sà àwẹ̀ tí ó wà wọ́n ẹ̀sẹ̀ tí ó sì balance èmi ọlọ́run jẹ́ ń gbá fún náà mo lè wọ́n èmi náà lè sọ̀rọ̀ jẹ́ gbà ládà ọlọ́mọdé fún wa ní ládà ó fún ẹ̀hàn pé ààwẹ̀ gbìyànjú jìnà sínú alámúwáyé ààwẹ̀ tí wọ́n máa ń jẹ́ ìṣìpẹ̀ tó gbogbo gbààwẹ̀ gbààwẹ̀ ẹ̀ eh, níjọ́ àlùkìyàmà abdullahi ibn amr bin al-as radiyallahu anhu wa an sahaba ajma'in ma'adara ola nabi wa muhammad sallallahu alaihi wasallam sọ pé asiyamu oníkẹrawẹ nígbà wàlùkùránù àtàlùkùránì ní kíké yashfa'ani lil abdi yawm al-qiyamah àwọn méjèèjì ó ṣìpẹ̀ tẹ́rú tí ń bá ń ṣe wọ́n ẹrú tí ń gbáwẹ̀ àwẹ̀ ó ṣìpẹ̀ fún ẹrú tí ń jẹ́ alùkùránì alùkùránì ó ṣìpẹ̀ fún tó wà níjọ́ ìgbéjà al-qiyamah àmì yaqulu siyam àwẹ́ ò máa sọ ń pẹ́ nípa ẹni tí ń gbà á ẹ́rọ̀p ìrí olúwa mi ò ma náà àtúhù tọ́ àmà wọ́n ṣáhàwà ìrí ọlọ́ngbà tí ń bẹ láyé ìmọ̀jú gbádùn jẹ ìmọ̀ ń gbà nìyàn kì í jẹun gbà tí ń bẹ láyé nítorí kódà ìrẹ́ lọ ìyàwó rẹ̀ kì í ìwọ̀n bá ní mọ́ gbádùn ìyàwó mọ́ gbogbo ọ̀sán àwẹ̀ ní mọ́ fi ń gbà ìyá ó pé pẹ̀ẹ́ gbàwẹ̀ ويقول القرآن القرآن يوسف يعني جنجا القرآن في منعته النوم بالليل ìyó olúwa mi gbogbo òru rẹ̀ ìdí òfin máa sùn èmi ní máa ń ké ìjó rògbé gbádùn òun ló rọrù alùkùránì ní máa ń ké fàṣà fíì ní fi olúwa mi bá ń wo tèmi náà lára bá ń sàánú rẹ̀ wọ́n ní fáyù ṣáfà áàmì wọ́n wá gbàsìpẹ̀ àwẹ̀ lórí ẹni tí ń sípẹ̀ wọ́n gbàsìpẹ̀ al lórí ẹni tí ń fama vandukum kó wá ṣe pé ìwọ̀n ń gbà kan tí wọ́n ń gbàwẹ̀ ní rọ́mọ̀ ọ̀ ń gbàwẹ̀ ó tún wá rọ́mọ̀ gan náà tún wá wò ó tún wá ń dín ta ọmọ lára yóò tàlùkùrán bí ò bá wo tàlùkùrán ni yo wo tí àwẹ̀ gbogbo ẹni bá lè gba àwẹ̀ ẹ̀ mọ́jà wò gbọmọ lọ́wọ́ ṣé ọjọ́ rọmọdọ́nù nìkan náà lọ́ọ́ lè máa gbà ní sọ́kàn ọjọ́ máa gbà amọ́sẹ̀rẹ́ mi tí ó sòrí ilé jù ní pé lẹ́yìn ikú gba rọ̀mọ̀dọ́ọ̀rù tó jọrọ̀ yẹn kan tó tún wá máa mú àwọn ọjọ́ tó kù náà mọ àgbàwò monday àgbàwò ẹ̀ tọ́sídẹ̀ kó wá máa mú wọn mọ bẹ́ẹ̀ lẹ́yìn ọkọ̀ kan ọlọ́run fún wa ṣáàlì jẹ́ lọ́jọ́ nínú ọlá tí ń bẹ fún àwẹ̀ tó bá tálẹ̀ kìí àmọ́ gbà bá débẹ̀ àgbẹ̀ ó ti ṣọ́ọ̀kì stage àmọ́ náà àwọn tí ó wọ̀ èmi àti yín ọlọ́mọdé kà á kún ọlọ́mọ yẹ wá kó sẹ́tì àwọn ọmọ àjọ náà. ó bá dàgbé àwọn bọ́lá ọba dájọ́ tó wọ iye ẹsẹ̀ kálukú lọ kó wá ní wíyá oníkálukú máa lọ àyè rẹ̀. àwọn ọmọ àjọ náà wọ́n wà àjọ náà lóòótọ́ wọ́n ní àmọ́ àwọn ọmọ àjọ náà lójú ọ̀nà tiwọn apá wọ sahal ibn sa'ad nínú àwọn sábẹ́ àgbàgbà muhammad sallallahu alaihi wasallam ó ní òun gbá ọ̀rọ̀ ètò ìwà lápapọ̀ ànábì ó dà lẹ́bi sọ pé fìlìjánà ti san náà níyàtú àbíwá ó nínú àlìjánà lẹ́kùn mẹ́jọ ló wọ bẹ̀ lẹ́kùn mélòó mẹ́jọ fíhà bábún lẹ́kùn kan entrance kan wà ń yusamma rọ̀yà wọ́n máa ń pè entrance ní ní àrọ̀yà ojú ọ̀nà yìí láàyẹ̀dẹ̀ kúlùhù ìlàsà ìmọ̀ láàyẹ̀dẹ̀ kúlùhù ìlàsà ìmọ̀ ẹnìkan ò ní gba ojú ọ̀nà wọn lọ àlùjànnà àfàwọn tí wọ́n gbàwẹ̀ àwọn gbàwẹ̀ gbàwẹ̀ nìkan àwọn ni wọ́n gbójú ọ̀nà wọn lọ àlùjànnà ẹ̀ olúwa ò kẹ́ni àti wíkúnnú wọn ò nínú riwaya kan ó ní inna fil jannati baban yuqalu lahu Rayyan olójú ọ̀nà kan entrance kan bẹ̀rẹ̀ àjẹ́nà wọ́n pè ní

gbàbẹ̀ wọlé àfàwọn nìkan fàídà dákọlú owó gòlẹ̀ tábà ilé ti wọlé tábà yìí ogòlẹ́kọ̀ ó múlẹ́kùn ni wọ́n ti bá fàlàmìyàdì kọlùmínìwò ahad ẹlùmí ò tó gbójú ọ̀nà lọ́wọ́lé wọn àwọn gbogbo ìwọ mùsùlùmí pé rọmọdọ́ọ̀nù ọ̀ràn yẹn lòun ń wá àwẹ̀ tẹ́tẹ́ ni bàbá wa gba rọmọdọ́ọ̀nù tán àwọn ọjọ́ tó kù lẹ́nu ẹja ẹja mọ lójú kòkòrò àwẹ̀ gbígbà. nínú ọlá tí ń bẹ fún gbàwẹ̀gbàwẹ̀ ṣe mọ̀ pé ẹnu wà yìí tábà ti fi ń sọ̀rọ̀ tá fi ń ṣe nǹkan tá à ń jẹun tó ń jẹun wọbẹ̀ tí nǹkan wọbẹ̀ ó ní bó ti máa moderate ẹni tó bá ti di pa àjẹun tọrọ ní pọ ẹni tó bá ti ń gbàgbé kò ní jẹun kò ní mu ìwọ̀n bá ti ní ó lè rojọ́ ọmọ ó wá máa ń fa kí ẹnu wà yìí kó máa ní àwọn ódọ̀ kan tí ó máa gbé jáde ànábì tí wọ́n á kọ́mẹ́ǹtì lórí orúkọ yìí hadith abi muraira radiyallahu ta'ala oríṣìlá muhammad sallallahu alaihi wasallam ni qala allahu azza wa jal hadith qudusi olùwà ọba nìkìlá sọ pé kullu amali bin adama lahu illa siyam ó ní gbogbo iṣẹ́ tó máa nẹ́bí adama bá ti ọmọ ànẹ́bí adama òun mọ̀ ìrùlá dá tó kù gbà tó láti ṣọ́kù ẹ̀dùn yà lùkùrù á ní ọlẹ̀ kàkúlẹ̀tì ládàá rẹ̀ fún ara rẹ̀ táwọn ọlọ́mọ akọ̀lẹ̀ bá ní lójú bẹ́ẹ̀ lọ so ọ̀gọ̀rọ̀ ṣẹ́ àwọn tá a ti ní ẹ̀ lọ́ti sọ fún wa ó ní àfi àwẹ̀ gbígbà nìkan wọn lọ́wọ́ nípa iná wùlí èmi ọlọ́run mo làwẹ̀ wà á na àjèjì rè èmi sì ní ìwọ́n sọ̀yẹ̀ lẹ́sàn àwẹ̀ wà sí yá mojú nà àwẹ̀ ni tí ó protection kúrò níbi àti wọná fàyídà káàna yóò mi sóhun ní àdìkún tẹ́nì kọ̀ọ̀kan ní ibà tí wọ́n ń gbàwẹ̀ fàlà yẹ́rùfò kò gbọ́dọ̀ wu àbàjẹ́ o wàlà yẹ́sọ́b kò gbọ́dọ̀ bá yẹn já ah kò gbọ́dọ̀ má kí fa ìsáàbàwò áhàdùn àwòṣáàtàmà bẹ́ẹ̀ni kankan bá bu nínú àwẹ̀ abẹ́ni kankan sọ̀rọ̀ sọ̀rọ̀kọ̀rọ̀ sí abẹ́rẹ́ ní yàkàyàkà nínú àwẹ̀ fàlíyẹ́kùl ọ̀rọ̀ tó ń gbọ́rọ̀ mọ́ sọ ní pé inni mọ́rọ̀ ń sọ ẹ̀m ah èmi gbáwẹ̀ ń tèmi o wàlẹ́dì nafsi muhammad níbi yẹ́dẹ̀ anábì ni mo fi ẹni tí ẹ̀mí èmi muhammad bẹ̀ lára rẹ̀ lọ́wọ́ rẹ̀ búra lákùlùfù fámi sáìm lákùlùfù fámi sáìm ó ní ṣe rí àwọn odò tí máa ń jáde lẹ́nu aláwẹ̀ ohun àtúyàbọ̀ ìndàláhì ní rachel ó mọ́ lọ́dọ̀ ọlọ́run ó lóòrùn tó dá lọ́dọ̀ ọlọ́run ó wú ọlọ́run ju owó àdìmísì jìyà ọlọ́run ọlọ́run ni ah! ti ẹlòmíì àdéhùn kò gbọ́ yìí gbà tó gbọ́ pé òun òun bá ṣe bí òun áà wọn náà ní àwáyọ lóorun wọn ní ayọ lóorun ọ lẹ́kọ̀ọ́ lóorun àwọn lágbọ yìí wọn lóorun tó ń jáde lẹ́nu aláwẹ̀ tí wọn kórìíra wọn áà ó mọ púpọ̀ lọ́dọ̀ Ọlọ́run kí lójú ó mọ púpọ̀ kí lójú ó dùn púpọ̀ kí ló dójú oòrùn tó dáa ju oòrùn àlèméṣe lọ ó ní gbọ́dọ̀ ń yí pé áá ah, ah, tí ń jáde yìí àìjẹun àìmú rẹ̀ ló jẹ́ kó oòrùn yìí ó máa jáde ẹni mi ò máa ọlọ́run máa yọ lọ sí pé torí tèmi lọ́rùn yìí ń jáde lára rẹ̀ sọ èmi àti ẹ náà téèyàn bá jẹ́ tó kó ìlà jù bẹ́ẹ̀

kò ní kòlìlà fún ọba wọn so ọlọ́run Allah subhanahu wa ta'ala ní láìlú wásàlù ààlà àpòjú ọlọ́run wá gajù wọn lọ ọlọ́run rí pé oòrùn tí ń padà ń jáde lẹ́nu gbààwẹ̀ gbààwẹ̀ kò sí tó bí kọjá pé àá ah, ah, ìbẹ̀rù mi náà lẹ́nu yóò fi jẹ ní òfin mu lẹ́nu bí wá ń rùn lóòrùn ní tóbi wájú ọlọ́run lóòrùn àlùmíṣẹ́ lọ ṣé ìtumọ̀ rẹ̀ wá ní kí wọ́n ní amọ́rin pákó nú àwẹ̀ ìtumọ̀ àbọ̀ ẹ̀kọ́ àbọ̀ ma tó yẹ kán béèrè fas'alu ahla dhikri in kuntum la ta'lamuna al-Qur'ani ní wọn ní béèrè àtakò yìí náà ní ọ̀rọ̀ ní yé wọn ní béèrè wọn àtakò ẹ̀rọ ní ọ̀rùn ẹ̀ẹ́dẹ́ta máa ń rùn ní ọ̀dẹ̀ ní ọ̀ ní ọmọ rùn ọ̀lẹ́kọjá rí tí ẹ bá nábi ló ti yàn kọ́lẹ̀ jùlẹ́ bí ọ̀rọ̀ pápò ní ohun sẹ́ni ọmọ ní pápò mọ́ ní amóòrùn níbi tọ́bí ànáṣọ́rálì bí ó ti mọ̀ wá nùdọ́rọ̀ ọ̀jẹ́ ọmú tán sọ fún ọnu nítorí ìjọ lálùbáríkà wájú ọlọ́run ni pé ọ̀tọ́rí ọlọ́run ló ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ jàmá mùsùlùmí ara àwọn oríire tí gbáwé gbàwé bẹ́ẹ̀ ṣe anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam nínú àdìsá bí ìwòrán ìlànà ìlànà ọ̀gbìn làá àbúrò ìlànà ìlànà ló gba ìlànà àwọn àlàbí àbúrò ìlànà anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam sọ pé lisa imi farhata pé gbogbo àwọn gbàwé gbàwé ìdùnnú méjì kan bẹ fún wa ìdùnnú mélòó gbogbo gbàwẹ̀ gbàwẹ̀ ní mo ń dunú méjèèjì ìlà aftar tí má ti ń gbàwẹ̀ gbàládàárọ̀ gbàládàárọ̀ gbàládàárọ̀ tásìkò sínú bá tó báyìí fáàrí àbẹ̀fẹ́tẹ̀ ìhè ah, á inú rẹ̀ ó dùn báyìí kò sínú tó iná ní àbírọ́gbọ́ kálukú náà máa ọgbọ́n ẹnu bí báyìí àbá àwọn káwọn yẹn tẹ̀ mọ́ sí àwọn kọ́mẹ́nì kan àwọn ẹ̀fẹ̀ ń tẹ́lẹ̀ sí fún wa lọ gbé àwọn èèyàn kan wá jẹ́ pé ìwádìí kò ọ̀gọ̀rọ̀ náà ẹlòmí ìdí ògbé aago sọ́ọ̀kan náà òun náà mọ́ ń gbàdúrà ká kí ásìrì ẹ̀rọ bá ti bá kí ásìrì báyìí ọkùn two hours rájá rí pé àbẹ̀rẹ̀ tẹ̀ ó ti one hour rájá pé tó báyìí question and answer the next five minutes ẹ ìdùnnú tó ń dunnú tẹ́ irú bí wá ti ń dùn gbà tá ń sínú yẹn anábi ni wà ìzà laqiya rabba tó bá dálùkì á mọ̀ tá a bá padà pàdé ọlọ́run náà fárí àbí sọ́rùmì bínú wá ti ń dùn pa sínú pa abẹ́ sínú bẹ́ẹ̀ nínú wó padà wá dùn pé ee mo mọ̀ dúpẹ́ pé mo gbàwẹ̀ láyé ẹni tí ò bá bá wa gbàwẹ̀ yóò mọ̀ bánújẹ́ ní ọ̀nà ní bá ń gbàwẹ̀ tó bá jọ́rẹ̀ nínú yóò máa dùn pé mo dúpẹ́ pé mo mọ̀ gbàwẹ̀ nígbà tí mo gbẹ láyé ah alhamdulillah inú kálukú wà dùn lóòdì wọn bàbá ti gba àwọn ẹmọ ẹni bá mọ́ ń gba ọkọ̀ lórí ipò tó wọ́n bára rẹ̀ kálukú máa kára mọ̀ pé ìbá ní ìmọ̀ ní ìbá gbà jù báyìí lọ àwẹ̀ ẹ̀rọ pé ogun táà fi látàárọ̀ yìí àti ìlọ mọ́rọ̀ mọ̀ náà àwẹ̀ generally ṣẹwàrá àwẹ̀ Ramadan hadith àbí ìwé ráyìn náà tún ẹjọ́ láàrín ó lè ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam sọ pé <clears throat> man sọ́ọ̀mọ́ Ramadan ẹni báyìí lè gba àwẹ̀ oṣù Ramadan ó wá fi má jẹ́ méjì klọ́ọ̀sì méjì wà bẹ́ẹ̀ ìmánán klọ́ọ̀sì àkọ́kọ́ nù ó gbà àwẹ̀ Ramadan ní ti ìmánì pé olúwa ló ní àgbà mo gbà á wàhtisaban ó gba Ramadan nígbà pé olúwa là lẹ́sàn bẹ̀ mo fẹ́ lẹ́sàn annabi nírú ẹbí bẹ́ẹ̀ wúfèrò aláwò máa taqaddama min dhanbi àwọn tó bá ti ṣáájú ní ẹ̀ṣẹ̀ rẹ̀ ó sì forí rẹ̀ yé pé ọlọ́mọṣà forí ẹ̀ṣẹ̀ tí wá náà jẹ wá o àwọn ẹ̀ṣẹ̀ tó bá ti ṣe síwájú kó forí rẹ̀ jẹ ọlọ́mọṣà sọ́kálùkù wa náà lẹ́sùn lórí ọlọ́mọṣà dárí ẹ̀sán gbàgbé àwẹ̀ ọlọ́mọ forí ẹ̀ṣẹ̀ wá ní wá látara àwẹ̀ àwẹ̀ Ramadan lórí àwọn tó bá ń gbogbo ẹ̀sán tá ń kà lẹ̀ yìí ọlọ́run ní bí nǹkan kún mọ́ Abu tó náà wà ó lànàbọ̀ Muhammad pé gbogbo iṣẹ́ ọmọ ànábì ádámà tí ń bá ń ṣe yúdọ́ ọlọ́run máa ń fún wọn ẹ̀sán ẹ̀sán ẹyọ kan lọ sí o ọ wà gba ládàá orí iṣẹ́ òun mẹ́wàá tàbí ten ládàá ẹgbẹ́ tó bá ná one thousand nísìn ládàá tí wọ́n pọ̀ kalẹ̀ fún ọ ládàá ẹni tó ná ten thousand dáa sí ibi tí olóore ṣeré. ọjọ́ rí mẹ́wàá ta wí ilà sábẹ̀ ìmí àti dọ̀ẹ̀ ládàá lè mọ wá lókè sí o ó lè jẹ́ pé mẹ́wàá la náà gbà ọ lè gbàdàgbà sẹ́fútì o alẹ́ ní mẹ́wàá lọ gbà ọ lè padà gba 100 lórí iṣẹ́ ẹyọ kan o anábì ní bọ́lọ̀wọ́ ṣe máa multiply rẹ̀ nìyẹn débi pé ẹlòmí ò ṣiṣẹ́ ẹyọ kan yóò sì gba ládàá kó ṣe ń sẹ́yìn lọ́nà 700 yẹn pé tọba ṣe sọ́dákọ̀ 1000 naira wọ́n wàá kọ ládàá tó ṣe sọ́dákọ̀ 700,000 naira iṣẹ́ lomi bí ládàá ló ṣe máa pọ̀ lọ́nà but ọ ní ṣiṣẹ́ ládàá ẹyọ kan kò gbọ́ ládàá kan irọ́ sí iṣẹ́ ládàá kan ó fi gba ládàá irú iṣẹ́ yẹn lọ́nà mélòó ọ̀nà mẹ́wàá mẹ́wàá ìwà ni starting point ẹlòmíì wà bẹ èyí tí wọ́n ṣe tọ́gbà ládàá mẹ́wàá èmi náà lè ṣe kankan fífi lé mi bóyá èmi tún lé ní mo tún lè jẹ́ níwájú ọlọ́run àbí bóyá ọ̀nà tí mo tún gbà fi ṣe bóyá bẹ̀rù ọlọ́run tí mo tún gbà fi ṣe àwọn tó kí á mọ dìtánì kí nìyẹn nìyẹn bó ṣe bẹ̀rù ọlọ́run ọba tó ń di iṣẹ́ náà iṣẹ́ olóore bó bá ti jìnnà sí kárí mi tó ó lè bá ti ládàá yẹn pọ̀ so ìwọ ṣe èmi náà ṣe ìwọ lè gbalada hundred èmi á dẹ̀ gba two hundred ìwọ lè gbalada fifty èmi á five hundred but bọ́lá wọn ṣe máa multiply ẹ̀ multiply ẹ̀ nìyẹn lóye ẹyọ kan gbà mí yóò sì máa gbalada seven hundred irú ẹ̀ kí ọlọ́wọ́ wò fún alára àmọ́ oríṣiríṣi nǹkan lóye o tọ́ anábìwá ni ọlọ́wọ́ wa ni illa so qala Allahu azza wa jal illa so bọ́lá ní àfi àwẹ̀ àwẹ̀ lọ́wọ́ rẹ̀ kọjá from ten to seven hundred nínú jẹ́bẹ̀ ẹ̀gbẹ́ akíní yìí tàwọn iṣẹ́ lóore tó kù ó bẹ́rì láàrin ten to seven hundred ó ní àmọ́ àwẹ̀ fa iná wù ní èmi ọlọ́run mo là àwẹ̀ tó gbà wà á na ájìdì bí èmi nìkan mo lè ṣe ilé ìsan seven hundred báwo ẹ dàpọ̀ gbogbo yìí tọ́lọ́run ló gbẹ fún alára seven hundred dáná fún aládà rẹ̀ kọ́lọ̀ náà ní àmọ́ náà ń jẹ́ kẹ́ mọ̀ pé gbogbo iṣẹ́ tó kù jẹ́ ìṣe ẹ̀ gbà ládàwẹ̀ mọ́ ẹ mọ̀ ah ìwọ́n tó ti ń gbáwẹ̀ sórí pọ́ sí láàrẹ o ah ó sí láàrẹ o ó sí láàrẹ o nínú hadithi kan pàmú iphone nínú hadithi kan ìgbà tá nàbí ṣe al-isra tó wá gbàbẹ̀ ṣe al-mi'raj ṣàgbé al-isra ò ní kí òkun àmì ìrìn tá nàbí ìrìn láti almasjid al-aqsa almasjid al-haram tó mú lọ sí almasjid al-aqsa yìí tọ́lọ́ wọn bá sọ ní suratul isra àbí tó ló dùn kan tó ní suratu bani isra'ila ní kí ṣe suratu al-isra olódùn ní ọ́ ọ̀lẹ́kọ̀ọ́nù fa nítọ́ ọba sọ ni pé láàrú orúkọ tí sóra yìí tún jẹ́ o onísóra tó bá ní ìṣòro ìlàmọ́ pàtó ọ̀lẹ́kọ̀ọ́ yóò yíyó ẹ̀yàwó tí ìwà ti lẹ́kọ̀ọ́ tó bá rí nǹkan ó ṣe bí tó orí wọn gbọ́dọ̀ fi kọ̀ndẹ́mù nǹkan nígbà súrà kan náà lùkùrọ̀ á ní àwọn àbáàlì wọn ìpínlúkọ márùn wọn ìpínlúkọ mẹ́wàá wọn ìpínlúkọ méjì súrà yóò ẹtún lè pè báyìí súrà yóò ẹtún lè pè báyìí súrà yóò ẹtún lè pè báyìí súrà tún ìkìláàsì súrà oníjẹ́bẹ̀. sojú àwọn á pé ẹgbẹ́ra máa pè ní súrà tún ìkìláàsì máa ẹ máa pè ní súrà tún qul huwa Allah ẹ máa pè ní suratul ahad ẹ gbọ́dọ̀ máa pè ní suratul ikhlas ọ̀lẹ́pọ̀ ló bá àbọ̀ ìmọ̀ méjèèjì máa ń dààmú àwọn tí àwọn aláìmọ̀ kan ọlọ́mọ fà ìwọ̀ ìwà ìmọ̀ kan ló fi dán ìwọ̀n mọ́bìlú ẹ̀dáwà owó èèyàn lè ní gbogbo ìmọ̀ kan lóòótọ́ ọmọ ìyá aláìmọ̀ kan bíi kankan àmọ́ kọ́ wá máa fa ìmọ̀ kan rẹ dábì jìnnà lẹ́sàn pé á mi mú èmi ọ̀lọ́ ìpé ọlọ́run jẹ́ ipé iṣẹ́ ńlá lòdì bá lọ́bì lọ́rọ̀ lóbi ló sọ hàní tẹ́gbẹ́ sí ìtẹ́ tó tóbi asọ̀rọ̀ bí abdi laylan min al-masjid al-haram ila al-masjid al-aqsa alladhi barakna hawla ẹ bá wò ọlọ́run láwọn la mú ẹrú wa rìn bẹ́ẹ̀ lálẹ́ láti al ẹ̀sùn gbàdáwà dé ṣúratù najmi wan najmi idha hawa ma dalla sahibukum wa ma qawa wa ma yantiqu anil hawa in huwa illa wahyun allamahu shadidul dhu mirratin fa kana qawba qawsayn aw ad ṣúratù najmi inú ṣúratù najmi ni àlàyé bí gugu sama lo ni pe nígbà ànábì wa lọ yìí oríṣiríṣi nǹkan là ànábì wa rí nínú àwọn tá ànábì wa rí jọ́nà ó wá rí àwọn ẹrú ọlọ́wọ́ bá kan ipò tá ànábì bá wọn ó lágbára díẹ̀ ànábì bá wọn lẹ́ni tó ṣe pé wọ́n mú wọn àwọn aṣọ wọn kọ́ wọ́n ṣe kí láti wọ́n sọ wọn kọ́ sísun wọn kọ́ yẹ wá ṣe sísun wọn ni kọ́ tó dáa hadith abi umama talbahiri radiyallahu ta'ala an olóńgbó tó ti ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam ṣọjọ́ náà ìpè òun sùn lálàá ó wá ṣàlàyé nínú àwọn nǹkan tó ṣẹlẹ̀ anábì nígbà tó ń wá sùn yìí òun wá ríyàn méjì kan àwọn afọwọ́ gbóhùn níbi èjìká báyìí wọn náà wá gbóhùn débi òkè kan òkè ńlá ni ṣọ́ọ̀ṣì mọ̀ pé ohun àwọn ànábì ọlọ́run tí ò bá jẹ́ ṣẹ̀yà yóò jẹ́ wà ebi tí wàá fẹ́ fún wọn lófin á jẹ́ bá ń fún wọn ní wàhálì pé mọ́tínì nàbà sùn lára ànábì wa lójú àlá yẹn àwọn méjì wá gbé òun gbogbo àtàwọn wá débi òkè apáta ńlá kan kò ń ṣe ibi tó rọrùn ó kàn ní gbẹ́gbẹ́gbà mú wà kán wá sọ fún pé israel ó yá máa ń gun òkè yìí ó rẹ̀ à kí ni ìlà òkè èkó òkè tẹ́ ní máa gùn yìí èmi ò ní ìlágbára rẹ̀ òkú mo ti fẹ́ lè gùn fàkàlà ó láwọn méjì wá dáhùn pé mọ̀ wọ́n rẹ̀ ìnà sanusa hélò hulak ó ní àwọn ò tí rọrùn tó fi yìí olùbá ti gun òtún lóòótọ́ ó gbà tó wá débi òkè yẹn ìdá bí àṣùwá ti ń ṣẹ̀lẹ̀ ìdá olùwà gbọ́ àwọn ohun kan tó ní agbára olùwà ń bèèrè pé máa ní àwọn ariwo tá ń gbọ́ àwọn èèyàn wò rèé kọ́ọ̀lù wọn náà wá ń sọ fún ariwo ẹkún àwọn ọmọ náà láàrá ẹ máa wọ́n tí wọ́n mọ̀ pé ìnira ń bá wọn yìí ah! àbínú wọn kí ẹja máa lọ ọ́nà àtọ́ àmú lọ́bì kan ó láwọn wá tọ́jú àwọn nǹkan ní fa'ida annabi qawmi ó ní anábìnrin wá gbé ní lọ́nà àwọn group of people kan mu'allaqina bi araqibihim olórí wọn pé wọ́n so wọ́n pẹ̀lú tẹ́mọ́ iṣan tí ń bẹ níbi ẹ̀yìn ẹsẹ̀ wáyé gìrìgìsẹ̀ wáyé iṣan yìí kan wá kí kan wá dábì àárín àárín kí lórúkọ àárín yìí náà ẹ gìrìgìsẹ̀ lẹ̀yìn náà ṣe pé iṣan kan wà tí ẹ̀mọ́ fọwọ́ kàn níbi ẹ̀yìn báyìí kan wá dáàárín iṣan yẹn mọ́ bí wọn kí ni àtàǹpapọ̀ báyìí ibì kan bẹ́ẹ̀ dàbí kó dìkò tó níbi ẹ̀yìn ẹsẹ̀ kálukú wa kálukú ẹ o wọn wá dábẹ lọ ó níbẹ̀ náà wá kí okùn bọ̀ wọn wá fi sun wọn mọ́ òkè ó níbẹ̀ tí wọ́n tún wọn mọ́kè ó wá rí pé mushaqaqatul ashdaqhum gbogbo ẹ̀kẹ́ wọn báyìí ti fàyà níbi ẹkún ó ní tasilu ashdaqhum daman ẹ̀jẹ̀ ní wọ́n ń sàn ń bẹ́ ẹ̀jẹ̀ níbi ariwo tó ń pa gbogbo ẹ̀kẹ́ ti fàyà ẹ̀jẹ̀ wọ́n ń sàn dànù ń sàn bẹ́ẹ̀ ó ní kúrùtù man haula wọ́n ní ah, àwọn ìwò ni àwọn eléyìí kọ́ọ̀lá wọ́n wá sọ gbogbo sọ́rọ̀ àwọn tó ń wè alladhina yuftiruna qabla tahillati sawmihim ó làwọn tó ṣe gbígbà táwọn èèyàn ń gbá rẹ̀ lọ́wọ́ àsìkò sínú tí ìtòrò lẹ́rù ti pásìkò ìṣèlú ti tó ọmọ ìyá mi irú yàbá yìí mọ́bí láyìn ẹ̀fọ́jọ́ wájú ara rẹ̀ má pílánì rẹ̀ pálíkì àmà ara rẹ̀ ìwọ náà lẹ́mìí pé rọ̀mọdọ́nù ti ń bọ̀ àjọ bẹ̀rẹ̀ àwẹ̀ láti bẹ̀rẹ̀ láti dọ̀gba parí má lọ lẹ́mìí táwọn àwọn kan tó máa ń tọrọ àwọn ní àwọn tó bá ti gba first rọ̀mọdọ́nù ń gba second day yóò lọ sinmi á tún gba ìdájì tó bá ti pèsè méjì ó lè gba fourteen fifteen yóò tọ̀ lọ sí mi báwa ti yẹ parí àwẹ̀ last two or one day ó máa dúpọ̀ àyọ̀ láàkàn ní àwọn àjọ bẹ̀rẹ̀ ní àjọ àjọ bẹ̀rẹ̀ àjọ lu àárín àjọ lu ìparí ọmọ ànábì ádámọ̀ lọ lè tàn báwọn ọ̀ lè tàn káàrí kọ́ sàmàwá àti ọ̀la kúlẹ̀ yóò lè tàn wá wa alimun ọ̀ lè tàn gbogbo ẹ̀rọ máa gbogbo àwa mùsùlùmí olúwa máa ṣàmásí náà fún wa gbogbo ẹni tọ́lọ̀ ń bá ní kí òun wà yìí máa dé ọ̀dọ̀ rẹ̀ dákun rọmọdọ́ọ̀nù ti ń bọ̀ rọmọdọ́ọ̀nù sì ti fẹ́ dé yóò sì dé sá yóò dé tó bá wá dé yẹn iṣẹ́ olóore wo ni wọ́n fẹ́ fi pàdé yẹn ṣé wọ́n rá ẹ̀ta ní rọmọdọ́ọ̀nù gbé bọ̀ yìí àwẹ̀ yẹn ní àwọn tó kó sínú láǹfààní gan-an ṣẹ́gbé ọ̀tọ̀ ní pé abẹ́bí sí lọ́hùn ṣẹ́gbé yìí ti kílẹ̀ pé abẹ́bí sí lọ́hùn ayé ẹ̀kọ́ àwọn abẹ́bí sí lọ́hùn ni kí ni nǹkan tó gbé wá òun náà ni tó gbé wá òun náà sì lẹ́sàn tá a gbà látara rẹ̀ àwẹ̀ yẹn wá mú àwọn àǹfààní àgọ́ ara àǹfààní alẹ́ ayé àǹfààní àlàáfíà àǹfààní ìnífẹ̀ẹ́ ọmọlàkejì lápẹ̀jú ṣẹ̀rẹ̀ pé ẹlòmí ibi tọ́lọ̀ ń dalọ́ láti kò má gbé bí ṣe máa ń pàwọn èèyàn kò má wá ní ebi ń pẹ nìkan kò má ah, àtúwà bí ní pé ah, báwo lè bí ṣe máa pààyàn kan láyé táyé dé tó ń pàtó bí táyé dé dúró yìí kò àwọn ẹni bíbí ń pa pọ̀ ẹni tí ò mọ kí lòun ó jẹ lọ́sàn-án yìí wọ́n pọ̀ ẹni tí ò mọ kí lòun máa jẹ lálẹ́ yìí wọ́n ṣe kí ni wọ́n pọ̀ wọ́n yé èèyàn díẹ̀ nígbà tí wọn náà bá ti wá ń gbàwẹ̀ tán ẹni tó bá ń gbàwẹ̀ àwẹ̀ ò mọ̀ gbọ́ àbí kò ní gbò àwẹ̀ tó ń gbọ́ èèyàn ajẹ́kọ̀ọ́ lè máa rò ó pé so báwọn èèyàn kan ṣe máa ń fi lójoojúmọ́ tí wọ́n rí nígbà tó bá gbọ́ lọ́dẹ̀ ìjọba ní ebi ń pọ̀ òun ọ́lẹ̀ tètè ilé ẹ̀ ah! nígbà èmi náà gbọ́ ẹ̀rọ ọmọ bíbí ṣe máa ń rí lára ìyẹn ò lè jẹ́ kí wọ̀gá lè máa ọ lè máa wà ọmọ ah! ilé ayé yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní láti máa gbé bẹ́ẹ̀ ilé ayé yìí sùúrù ní láti máa gbé bẹ́ẹ̀ ọ ara rí ó balẹ̀ torí pé ọtí máa ń táwọn ẹgbẹ́ mi pa ń fìlì ọ tún wá lè máa appreciate ọlọ́run látara ti ẹnu ara rẹ̀ ah ẹwà kí ìbá ọmọ ṣe páwọ̀ ìtàn ní àgbà ọlọ́run mọ̀jẹ́ kí tèmi ó bàjẹ́ débi pé kí wá ní mo fẹ́ jẹun kí mọ́rin ní ìlú jẹun ọ lè mọ̀ pọ́lọ̀ ṣòro fún tó lẹ́lọ́bí mo ti wá kò mọ̀ pọ́lọ̀ ṣòro fún bó ṣe máa ń pìrìsẹ́ǹtì ààrẹ bí ẹbí epo láyé òun bàjẹ́ jù ṣe tó bá jẹ́ bá dé wáyé ah, èmi kẹ ah. yóò àmọ́ tó wà dé pọ́lọ̀ ti bala òun láyé rẹ̀ bàjẹ́ jù mí wà tó bá ń gbẹ̀rẹ̀ tó mọ̀ pé àbọ̀ ah, ti má dẹ̀ rú dáadáa o mo yóò gbé kò dáa fún mi ìgbọ́dọ̀ ní mo ó jẹ àárọ̀ ọ̀sán alẹ́ máa jẹ́ sọ̀tẹ́ fúlì mọ̀ ní tẹ̀gbọ́n ìjọ tó bá mọ̀ bẹ́ẹ̀ pé bọ́lọ̀ ti ṣàánú òun rèé ṣé yóò wá máa rí rẹ̀ nílẹ̀ tọ́lọ̀ bá tiẹ̀ jẹ́ ẹlòmíì ò appreciate ọlọ́run yóò jẹ́ lè fún wá rí àwẹ̀ ṣẹ́rí ọ̀gọ̀rọ̀ àrùn tí máa ń jà káàkiri ayé kò sì síbi tí máa ń sábà gbọ̀ wọlé tó àárọ̀ máa nẹ́bí adama tó tóbi nǹkan tí wọ́n kàn jẹun ibi tí wọ́n jẹ́sẹ̀ ṣẹ́rí tá à ń jẹ́sẹ̀ ló ń bí ọ̀pọ̀lọpọ̀ àìsàn ẹgbẹ́ ló gbọ́ àwọn ìmínigínì kan káńsà ìmínigínì èyí olúwa ò dákùnmọ́jà dáná rẹ̀ o kìní kan cancer kìní kan heart problem kìní kan kidney problem kìní kan kìní kan ẹni gbogbo àwọn àìsàn èyí tó pọ̀ jù nú ẹ̀ níta ń jẹ yóò bí i ìtàǹjẹ táàṣọ́ ìtàǹjẹ táàwó láwọn lẹ́kọ̀ọ́ bí gbé ṣẹ́míyà kalẹ̀ ṣẹ́míyà àwọn ilẹ̀ yìí pè ní kíná máa ń pè lè mú diet máa sọ ǹtọ́ jẹun lèyìn ọmọ jẹun ní ọgbà báyìí ọmọ jẹun ní ọgbà báyìí ọgbà ẹgbẹ́ yìí náà àti gbogbo ọ̀rọ̀ níwọ̀ náà torí bí àwọn kan ti gbín gbàgbé ti jìbọ́ dé pé ẹgbọ́rọ̀ jẹ́lẹ̀ máa wá ẹgbọ́rọ̀ jẹ́lẹ̀ máa wá àtẹ́míkà ilé yìí wá ẹ máa tẹ́bá rí ọmọ ti ń mú

ìmí ò tí àwọn àyítajẹ lánàá àwọn ẹyàn kẹ́ẹ̀sì oúnjẹ ọjọ́ kejì wò ló ti wọ́n rí lórí ilẹ̀ yàtọ̀ yóò ti bàjẹ́ oúnjẹ tí ẹ̀wọ́n náà wo tí yẹn bá bí oúnjẹ kalẹ̀ oúnjẹ tá a bí padà sí bínú wa bí padà ṣé ìmọ̀ ń rí wa lára ni àbí máa ń dùn mọ́yàn ìmọ̀ ń rí yẹn lára ni ìmọ̀ ń rùn ni àbí máa ń ṣe lára òórùn oúnjẹ tá a bí kalẹ̀ dáa sọ rí oúnjẹ ọ̀bìkan tó lóorùn burúkú ní ti bẹ́ẹ̀ nù mọ́ ìntí ń bẹ nínú rẹ ònìyàn ìntí ń rùn tọ́ bíbọ́yẹ bí bí ṣe ń rùn yẹn àti ẹnu rẹ nù rùn tí ló ti pàdé òrùn inú rẹ lọ jẹ́ sí ọdì bí padà lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀yìn àwọn oúnjẹ tó jẹ láàrin 30 minutes tó bá bí padà lẹ́sẹ̀kẹsẹ̀ wà ní yóò ti máa rùn ìwọ́gùn ẹni tó wá padà tó lè bí rẹ̀ lórí ma kó jẹ bẹ́ẹ̀ lọ́mọ àdábì adámọ̀ náà èébì wá àyẹyẹ kó jẹ torí ìtọ̀tí rẹ̀ ẹni àmì ìtọ̀tí rẹ̀ àpín mẹ́gbìn ṣẹ̀ bí àpín wá pàṣọ kò kí ni hùn ní ọkọ pọ́ǹbù là ń lọ ni pé èébì tá a rí ta kó ìlà tó ti di nǹkan tí ń rùn ìhun náà ní bẹ nínú wa tá à ń pè ní ìjẹta àti sínú sẹ́ni tí wọ́n ń bẹ nínú wa o tó bá tó àkókò kan gbogbo ẹ̀kọ́ ni ó di ìgbẹ́ tí ó bá gbẹ̀ jáde gbogbo ẹ̀kọ́ ni òǹlọ ó lọ tí ó lọ tí ó padà bí pé kálukú lọ ṣiṣẹ́ tó ṣe tí ó fi wá di ìgbẹ́ táàbí wá yàwó ìṣe ẹ̀dá àwọn kankan sì máa ń ṣẹ́kù nínú àpò ìgbẹ́ àpò omi tó ń jẹ́ stọ̀ sẹ́láwọ̀ yìí tó wá ń kú bẹ́ẹ̀ yẹn oúnjẹ tuntun mi àtún wá dé bá oúnjẹ tuntun mi àtún wá dé bá oúnjẹ tuntun mi àtún wá dé bá ó lè kọ́ sí àìsàn ó lè kọ́ sí kíníkà láti ó lè kọ́ sí kíníkà láti lè nínú iṣẹ́ tí àwọ̀ ẹ̀ máa ń ṣe fún wa nìyẹn pé tó ń jẹ ò bá ti wọnú látàárọ̀ lẹ́yìn ìdàgbà tí yẹn ti digest lọ tí mi ò lè ti wọnú ẹ̀ gbogbo àwọn míì tó ti hangi sí ara àpòlùkẹ́ yẹn kò ní ní choice a kàn drop ni a drop ó ní kí gbogbo gbàgbàgbà mọ́ lọ wúra dá ẹ̀rì pé ta bá parí àwẹ̀ báyìí ara wa máa ń fúyẹ́ àlàáfíà kan máa ń fẹ́ tó yẹn lára ẹ̀rì pé kálukú máa ń ṣe bí ẹni irú ẹ̀jẹ̀ ìbàjẹ́ irú yẹn àwọn tí ò bá jẹ́ àrùn lára wa láti pọ̀ wọ́n ẹlòmí ò mọ̀ ẹni pé ní sí èyàn sanra èyàn tóbi ìwúsẹ̀ pé níjọ́ òun amọ́dòpẹ́ tó bá sanra tó tóbi ní ó lálàáfíà ìsìn bí èyàn bá ti ń sanra má wùra rẹ̀ náà o má wùra rẹ̀ náà o àwa ti bọ́ ń sanra má wùra rẹ̀ náà tó lọ ọlọ́gbọ́n má wùra rẹ̀ náà o pẹ̀lú mọ́ pariwo exercise mọ́ exercise dáadáa mọ́ ṣe kíníkan dáadáa mọ́ ariwo tó ń padà gbàgbé ìdíyẹn lórí ti sanra yìí oríṣiríṣi nǹkan ló ń bì fẹ́ lọ́pọ̀ látara rẹ̀ sòsí sanra àlùbàdá náà kìí ṣe kìí ṣe àpẹẹrẹ ọlámọ́ ó ti rí pé ọba ti ń sanra tó ń ṣe kí nìkan tó à ah, àwọn èèyàn máa pèrè pé àpẹẹbà ah, aláìsẹ́ ìwò lọ́jọ́kú kan ẹni máa bẹ̀rẹ̀ pé ẹ pé àwọn Yorùbá ní ẹni bá yọkùn onígbìrì òlẹ̀gbò ẹni kan bẹ tó wà yọkùn àwọn àríjẹ́ àríyìn jẹ́ ní yíyí wọ́n àbá ẹgbẹ́rẹ̀ ìṣọ́rọ̀ ní òfin kankan ní ti dì ní ṣọ́nà but awẹ́ ara ń táwọn oṣù lára wa nù àwọn Amẹ́ríkà wọ́n lọ sí kọ́nfẹ́rẹ́nsì kan ní àwọn tó kàn sẹ́yìn àwa lọ ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ àwa padà gbé kíní kan jáde ìlànàbáwa wọ́n ti bá wa ní àsọ́wò ti gbé ilé ọmọdé ìgbélé ìbò àsọ́wò àti bì ní ààwẹ̀ tá a fi ń ṣe ìwòsàn àwa rẹ̀kọ́mẹ́ǹdì àwọn àìsàn kan ìwòsàn tẹ́ wọ́n fún òní ìjẹ́niyẹn mọ̀mọ́ jẹun rárá kó máa gba àwẹ̀ bọ́dà àwẹ̀ sáà ọ̀rọ̀ táwọn wá gbà lé pé kó kàn máa mú omi nìkan tí wọ́n bí di pé àwọn fẹ́ flọ́ọ̀ṣì gbogbo sísítẹ́mù ẹ̀ ṣẹ́kùnrin Muhammad Nasiruddin Al-Albani ali rahmatullah ó sọ̀rọ̀ ń bì kan láìpẹ́ yìí àwọn náà láwọn tí wàá lówó ẹ̀ àwọn ẹ wò gba tí covid nineteen tó gbalẹ̀ kan lọ́nà àmọ́ fọwọ́ ayé ẹ̀kọ́ àmọ́ fọwọ́ bàbí ìpàdé ebola náà ẹ̀ mọ́ fọwọ́ a mùsùlùmí kí ni ẹ̀sìn ju àlẹ́ tẹ́lẹ̀ àkọ́kọ́ fọwọ́ ni bàbá ọkọ̀ jí làárọ̀ wọn náà ni àkọ́kọ́ máa fọ̀ ipò ọkọ̀ jí làárọ̀ as a muslim kọ́ tó touch anything ọkọ̀ fọwọ́ rẹ̀ ilé ẹ̀mẹ́ta súnà lọ́wọ́ Muhammad yẹn anábìrin nàfà yìí na àdákùn láyé bírí ayé nàbà àtàkì ẹ̀dọ̀ anábìrin fẹ́ẹ́ gẹ̀gẹ́ nu yóò mọ kí lòun ti fọwọ́ kàn gbà tó ń sùn lálẹ́ kòkòrò owó ló ti nìkan já lórí ọwọ́ rẹ kí wọ́n ti gbọ́wọ́ lé kí ni ibo lọ ti fọwọ́ kàn gan nu bọ́dí ti tẹ̀ nínú pàtì ààrẹ tó lè fa ìta ọmọ so ipò jí báyìí kọ tó fọwọ́ kàn gangan bóyá ọbẹ̀ kọ tó kúrò àwọn tó fọwọ́ mú brush kọ́kọ́ fọwọ́ rẹ ní ẹ̀ẹ̀mẹta ọwọ́ àfọ̀tán wa bẹ̀rẹ̀ ẹwọ kan ẹ̀kọ́ ìsìláàmù kó ń ti kúrò alákùnlé ha nínú àwọn iṣẹ́ rọ̀bọ̀n náà ààwẹ̀ gbígbà ọ̀la sọ̀rọ̀ pàdé àtúmọ̀ tẹ̀síwájú insha Allah ta'ala ní ọjọ́ ní ọjọ́ ní ọlọ́mọṣẹ́ àgbàrẹ́ ti lọ́wọ́ kálukú wa. kò dájú pé bóyá àárín alùpọ̀ sí láàárọ̀ la ìdí ni pé bí a ti lé mọ̀hánà ọ̀nà jìn ó sì jìnà díẹ̀ ṣùgbọ́n adúwálà ti bẹ́ẹ̀ ìtawálà tó ń dúró ṣe alùpọ̀ àdìpẹ́ lọ ṣùgbọ́n bá ti jẹ́ pé a bá rí ibi ìtọ́jú ìlú ọlọ́gbà ni àrùn sí òní ó dìtà ní ìní yóò ṣẹlẹ̀ ní ọ̀la abẹ́lúwa wa lè mẹ́lẹ̀ ní wọ́kọ́rọ̀ bẹ́ẹ̀ ní wọ́n ní ìfọ́lẹ́ ẹ̀jẹ̀ léda ní ọ̀yẹ́ akọ́ علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء كل داء صلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه هذا السؤال اذا لي بينك وعليكم السلام nínú àṣà àti ṣe tí a mọ̀ ń ṣe a mọ̀ rò pé ta bá ti fẹ́ béèrè béèrè agbọ́dọ̀ mọ́ sálámù àbí a mọ́mọ́ súnà lẹ́gbàá Muhammad sallallahu alaihi wasallam a mọ́mọ́ súnà lẹ́gbàá anábìlẹ̀ ní bá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú béèrè dáadọ́ kó tó sálámù ní ẹ̀mọ́ dànù àbí yíò ní pẹ́ ní pé mo tábájọ́ kọ́ yíra wa ta sálámù àlẹ́bíṣọ́ bá àgbàlá láwọn ìkú tó wà náà sọ̀hábà náà tó ìbéèrè ó sì ìbéèrè ó wà láàpọ̀tọ̀ lọ́yà. kò yé mi o. ẹ. Ah, tí níbọ̀ wa tí ò kìí ṣe mùsùlùmí wọ́n ní tó bá jáde láyé ṣé mùsùlùmí lẹ́tọ̀ọ́ kó lọ lè kí àwọn mọ̀lẹ́bí rẹ̀ àti kò lẹ́tọ̀ọ́ kó lẹ́tọ̀ọ́ nítorí pé aládùúgbò wa á kí ìyàwó rẹ̀ á kí ọmọ rẹ̀ á kí mọ̀lẹ́bí pé wọ́n kú ara fẹ́ ẹnu mọ̀ nǹkan yọ̀ kan ni pé màá bẹ̀rọ̀ nkẹ́ yọ kan ní pé gbogbo ẹni bá kú tí ì ṣe mùsùlùmí kò tí lẹ́tọ̀ ṣáájú àwa òye ìrọ̀rọ̀ ọ̀ṣọ́fà lọ́gbọ̀ Muhammad sallallahu alaihi wa láti sọ́lẹ̀ àlà àhàdì nínú máta abada pé ànábi anybody tó bá kú náà lè fèrè ọ̀gbọ́dọ̀ lọ ṣàdúrà kankan fún wọn kódà ọ̀gbọ́dọ̀ dúró di sàárè wọn ọlọ́wọ́ náà lọ́gbọ̀ Muhammad sallallahu alaihi sọ ìdí ni alukurani ló wá gbé wá àti gbọ́dọ̀ kú lóyún tí alukurani gbé wá àmọ́ àwọn mọ̀lẹ́bí ìyàwó ni ọmọ ni àlọ́kì wọn kódà bá tún lè ta tún lè gbé fún wọn gbogbo yóò náà lè bá kára wọn náà fà wọlé sínú Islam ọláwọ ìjárí ìlú ọlọ́mọsá fún wa ní àgbòyí ọ̀rọ̀ rẹ̀ ok àwọn èèyàn kan náà kọ́mẹ́ǹtì ń pa àwọn àǹfààní àwẹ̀ fún àlàáfíà ara bẹ́ẹ̀ ni ó pọ̀ ó púpọ̀ àmọ́bẹ̀ nǹkan ni ìdí tà ti fẹ́ fẹ̀bẹ̀ yẹn lójújù tó láwọn àlùfáà àmọ́ ti sọ sí ẹ̀ kó dáa lè tó pọ̀ sí ìlànà lórí ẹ̀ tí wọ́n pè ní àtọ́wọ̀ tẹ̀pẹ̀ tí wọ́n ṣe discourse gbogbo báwọn Amẹ́ríkà London jamaica UK jamaica bàṣẹ àwọn research tó ti lọ lórí ẹ̀ àti bí gbogbo náà padà ara ẹ̀ ti lẹ́sẹ̀ àmọ́ ìdí tà ti fẹ́ mọ fẹ̀bẹ̀ lójú fún wa ni pé ẹlòmíì tó bá fẹ́ máa gbáwẹ̀ ó máa ṣe débi tí ó mọ gbẹ̀mí ṣe ní pé ah bí a ti lágbà ìlara bí a yóò ní àlàáfíà àwẹ̀ gbígbà ìjọsìn ẹ̀mí ìjọsìn láàmọ̀ bí jíjí ni láàmọ̀ bí gbà so àwọn àǹfààní yìí ó kàn mọ́ jẹ́ tàbà ó kàn jẹ́ secondary àǹfààní so primary assignment wà pẹ̀lú àwẹ̀ ó ní àfẹ́gbàládà so ọlọ́mọṣá ṣe ládàfọ́ ọláwàá